mélòó ni ká rò bàbá mímọ́ mélòó ni ká sọ ọ̀gá ògo ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ lọ́fìn ẹ bá mi gbé bàbá ga òun ló máa ń ranni níṣẹ́ tó máa ń báni ṣe ó tẹ ẹnu aláṣejù bọnú erùpẹ̀ òkúta táwọn ọmọlé ayé kọ̀ sílẹ̀ ni bàbá mi mú ṣẹ́gun ilé ọwọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tápá oníbàjẹ́ kò ká ló fi tẹ wọ́n lórí ba ọ̀pọ̀ ìgbà ni èṣù gbógun wá tó dì á mọ́ra ogun tó wá bá mi mo wá dorí kodò mo ro tàtẹ̀yìnwá mo ro tìgbà tí mo wà lọ́mọ tí ọ̀tá ń wo ọkàn mi bíi kó parun àánú rẹ ọlọ́run ló mú wa dúró òun ló gbé mi ró agbára rẹ ló ń ṣọ́ mi èṣù ọ̀tá búramúramù ó fẹ́ mú mi ṣáko lọ ìràwọ̀ òwúrọ̀ ọmọ mi rí ṣebí ìwọ náà ló máa ń bá ní ṣẹ́gun agbọ̀nà ìgbàlà lọ́wọ́ onígbàgbọ́ o ti dá wọn padà lẹ́yìn mi wọ́n yìn ọ́ ọlọ́run àìlẹ́gbẹ́ ìwọ lágbára fún mi ó fọ́ àgbè lágbára ó ní kó máa dáró kó lè máa yìn ọ́ lógo ó fàṣẹ fálùkò ó ní kó fi ti ẹ̀kú sùn ọlọ́run alágbára mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́ mojúbà kí n tó ṣe ohun gbogbo ògbéni níjà olùrànlọ́wọ́ aláìní ọba tó ń gbébi gíga ọba alágbára tó fọwọ́ agbára ṣe ohun alágbára sínú alágbára gbogbo ọba alágbára tó fi ọwọ́ agbára gba aláìlágbára lọ́wọ́ alágbára níbi tó ti ń fọwọ́ agbára pa aláìlágbára lára lágbàlá agbára gbàǹgbà ọba lèwí lè ṣe ọba lè ṣe lè wí ọba àjírònú kan abájọ tí ọ̀rọ̀ rẹ̀ ṣe sọ wípé ẹ wá sí iwájú rẹ̀ tẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn ti ìyìn ó ní ẹ máa dúpẹ́ fún un nígbà gbogbo ọlọ́run ìwọ tó dá wa tìyanu tìyanu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ṣe sọ nínú psalm one thirty nine ó ní tìyanu tìyanu àti tẹ̀rùtẹ̀rù ṣóun náà la dá wa ọlọ́run tó ń gbé nínú ẹ̀rù tóun gangan jẹ́ ẹ̀rù fún àwa ẹ̀dá ènìyàn tó wá fi tìyanu tìyanu tóun tẹ̀rùtẹ̀rù tó fi dá wa ọlọ́run wa ìbàrẹ̀ o ẹ máa rí wípé ọpẹ́ ńlá ìyìn ńlá ni mo fi wọlé sórí àkọ̀tun ètò yín ètò wa ògo ìgbàlà láàárọ̀ yìí nítorí wípé mo wo wájú mo wo ẹ̀yìn mo wọ̀ tún mo wò sí mo rí i pé ọpẹ́ ló yí mi ká ṣọpẹ́ yí yín ká ṣé ọpẹ́ yí yín ká dádì kí ló dé tẹ̀ ń dorí kodò tẹ̀ ń ronú ó ní àwọn tó bá gbẹ́kẹ̀lé olúwa ó ní ojú kì yóò tì wọ́n níbo lẹ fi ọ̀rọ̀ ọlọ́run yẹn sí níbo ni ẹ fi ọ̀rọ̀ ọlọ́run tó ń bẹ nínú ìwé abákòókò orí kejì ẹsẹ̀ kejì sí ó ní ìran náà ń bọ̀ wá ṣẹ ó ní akọ ìran náà sílẹ̀ ó ní ní ó ní ó ní ó sì ń sáré sí ìgbẹ̀yìn ó ní ní ṣíṣe o ó ní ó máa wá sí ìmúṣẹ ó ní kì yóò sì ṣèké ṣe rò pé ọlọ́run tó sọ̀rọ̀ yìí ṣe rò pé ó ti gbàgbé májẹ̀mú àti ìlérí ẹ̀ ni màmá kí ló dé tẹ wá ń kọminú lórí àwọn ọmọ yín yẹn ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín ohun tẹ́ ẹ bá fi àdúrà gbà tì lọ́wọ́ ọlọ́run ẹ fi ọpẹ́ gbà lọ́wọ́ ẹ̀ èyí ni mo fi ń balẹ̀ kùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ́ni kejì dúdú parí ọlá adúdúbáṣẹ́gi ṣọ̀gá àpòstù orí ètò ògo ìgbàlà lórí tẹlifíṣàn Orísun tẹ bá ń gbọ́ àpòstù ṣògo ẹ ti mọ̀ wípé mo ti dé sórí ètò nìyẹn tẹ bá ń gbọ́ ṣògo rẹ́ni kejì iṣẹ́ MC nìyẹn tẹ bá gbọ́ ṣògo rẹ́ni kejì bóyá alága nìyẹn ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé tá a ṣe máa ń ṣe tó ṣe máa ń rí bó ṣe máa ń rí òun náà ni wípé mo máa fún wa ní àwọn gbàǹkọ́gbì àwọn olórin tí wọ́n dáńtọ́ àwọn olórin tí wọ́n dúró re mẹ́ta nígbà tí n bá wa lọ sọ́run tá a bá wa padà dé á wà kẹsẹ̀ bọ́ ń ta ní gan àwọn olórin tí mo yàn lẹ́sẹ̀lẹ́sẹ̀ <clears throat> láàárọ̀ yìí olórin àkọ́kọ́ òun náà ni wọ́n ń pè ní Ṣèyí Famous Ṣèyí Famous lórí àtẹ fẹ́wẹ́lì láàárọ̀ yìí òun ló gbégbá ṣèyí famous ṣèyí famous òun ló pe orúkọ ara rẹ̀ lórí àtẹ fọwẹ́lì láàárọ̀ yìí hmm, ẹni tó gbégbá ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìyá wa Tọ́pẹ́ Àlàbí lórí orin wọn tí wọ́n pè ní ọ̀run òun ayé ọ̀run òun ayé kún fún ògo rẹ̀ lórí àtẹ fáwẹ́lì wa gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti nawọ́ sókè lórí àwọn olórin mẹ́ta tá a jù síta òun náà ni doctor and evangelist Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n pe àkọlórí eléyìí ní upliftment nínú àwọn olórin mẹ́tẹ̀ẹ̀ta òun ni mo ṣe tò nìyẹn Ṣèyí famous ló gbégbá ẹlẹ́ẹ̀kẹta láàárọ̀ yìí nígbà tí màmá wa Tèmítọ́pẹ́ Àlàbí tí àwọn wà ní ìpele kejì lórí àtẹ láàárọ̀ yìí nígbà tí doctor and <laughs> evangelist Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n pe orin yẹn ní upliftment ijó yẹn ti pọ̀ jù àlùjó yẹn ga ó oh, ó ń bẹ lẹ́yìn mi lójoojúmọ́ that's why people call me Olúọmọ ṣògo rẹ nìkẹ́ bàbá sọ mí dọ́mọ mo ti dọ́mọ tó ṣe é yan gan ó yá láti ilé agbára Sunday olùrántí dúdú parí ó yá bá mi róòlù ẹ̀ à ń padà bọ̀. ètò yín ètò wa Ògo Ìgbàlà ó ń tẹ̀síwájú o pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkejì mo rò pé bí mo ṣe ṣàlàyé àwọn orin yẹn náà ni ẹ o ẹ máa wò pé ah kí ló dé tó fi jẹ́ pé màmá Tọ́pẹ́ Àlàbí ló wà láàrin mo ní lórí orin yẹn nítorí pé orin yẹn dàbí worship ni mo á jẹ́ ká fi worship yẹn ká fi wọnú àlùjọ lọ ẹ o bí yẹn ṣe rí láàárọ̀ yìí nìyẹn àlejò mi sì wà nínú ilé lówùúrọ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lórí okùnfà ìtúká ìgbéyàwó ìdílé tá a ṣe mú eléyìí ní gbọngbọn gan òun náà ni wípé tí a bá ń sọ nípa ìlú tó ń tò ó bẹ̀rẹ̀ láti inú ìdílé tí a bá ń sọ nípa orílẹ̀-èdè tó wà ní eh, àlàáfíà inú ilé ló ti bẹ̀rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ilé ẹ̀ bá ti bàjẹ́ ayé wọn fúnra wọn kò kí ń ní ètò ọlọ́run tó àfi oore ọ̀fẹ́ ọlọ́run nìkan ló máa ń gbé wọn dúró ṣùgbọ́n kí lè má wàá tún ka òun ló sàn torí ìdí èyí la ṣe fi abala eléyìí sílẹ̀ láti jẹ́ kájọ ṣe àfọ̀mọ́ lórí ohun tí wọ́n tó ń ṣe okùnfà ètùká ìgbéyàwó onígbàgbọ́ ọlọ́run gangan fún rẹ̀ òun ló kọ́kọ́ pàóníà ìdílé àkọ́kọ́ léyìí tí ó fi ádámù àti éfà tí ó so pọ̀ gẹ́gẹ́ bí ìgbéyàwó àkọ́kọ́ ṣé bẹ́ẹ̀ ni ìgbéyàwó wa wà lónìí nítorí ìdí èyí la ṣe ní àwọn bàbá wa tí a jọ ń sọ̀rọ̀ náà bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì wà ní orí ìkàlẹ̀ lónìí pẹ̀lú mi lórí ètò Ògo Ìgbàlà àwọn náà ni bàbá wa nínú Olúwa pásítọ̀ Ayọ̀jésù kò ṣe é mà ní dáàdì ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà <laughs> Olúwa àwọn èèyàn á máa wò wípé aṣojú dáàdì ni dáàdì ẹ bá mi yọ̀gò ẹ bá mi jẹ́ kán rí yín dáadáa dáàdì ni o. <laughs> ó dà bẹ́ẹ̀. ayọ̀ jésù kò ṣe mọ́ni náà lẹ́rí o. Hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti ń bà bọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lórí okùnfà ìtúkà ìgbéyàwó a lè mẹ́nu ju bí e bá ju bí méjì lọ lọ́sẹ̀ tó kọjá yẹn ṣùgbọ́n mo fẹ́ ká yànnàná ká fẹ́ lójú díẹ̀ nítorí pé ohun tí wọ́n ń pè ní ìgbéyàwó dádì ó jẹ́ ohun tí ó jìn púpọ̀ kò dẹ̀ ṣe ohun tí ènìyàn lè kú gbìrì sí tá a dẹ̀ máa parí ẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí náà ni mo ṣe ní pé kára fi abala ìsílẹ̀ káwọn èèyàn lè máa gbádùn ayọ̀ jésù kò ṣe má ní ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ eh, àbí dádì níbi tí a mú dé yẹn ẹ jẹ́ ká ti bẹ̀ bẹ̀rẹ̀. ẹ ṣe gan-an hmm. atọ́kùn mo kí wa nílé gbogbo ẹ̀yin èèyàn mi ah, níbi tí tá dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá náà ni màá ti fẹ́ ká bẹ̀rẹ̀ lénìí ohun tó máa tún ṣe okùnfà eh, kí ìgbéyàwó kó máa túká hmm. òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ lọ sínú ìgbéyàwó wọ́n ń plan marriage mm-hmm. wedding ni wọ́n máa ń plan fún nǹkan tí èèyàn bá dẹ̀ plan fún kò lè rí gbà tẹ bá wo ọkùnrin àti obìnrin gbà míì tí wọ́n sọ pé àwọn lọ àwọn fẹ́ ṣe ìgbéyàwó àwọn fẹ́ ṣe ìgbéyàwó tẹ bá rí àwọn méjèèjì during their courtship hmm. wọn ò ní sọ̀rọ̀ nípa ìgbéyàwó ayẹyẹ ijọ́ kan tí wọ́n fẹ́ ṣe yẹn ni wọ́n máa sọ̀rọ̀ lórí tá à ń pè ní wedding aṣọ wo la lò ń bi wedding wa àwọn oní ò wá síbi wedding wa ṣé màálù là á níbi wedding wa hmm. event center wo la fẹ́ lò níbi wedding wa láàárín àkókò tán fi ń ṣe courtship tán ṣe wọléwọ̀de wọn ní sọ̀rọ̀ kankan nípa marriage ìjọ́ kejì wedding ni marriage dẹ̀ máa ń bẹ̀rẹ̀ hmm. ṣùgbọ́n kí là ń pè ní wedding àkìlà ń pè ní marriage <laughs> ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń wo nǹkan mẹ́ta lára ọkùnrin eléyìí tó pé tí ó bá fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tán ó máa ń dá wàhálà alẹ́ sílẹ̀ ìgbéyàwó máa ń túká hmm. òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń sọ fún obìnrin pé mo fẹ́ fi ọ obìnrin obìnrin yẹn kò ní wò pé ọkùnrin tó lòun fẹ́ fẹ́ mi yìí iṣẹ́ wo ló ń ṣe hmm. kò ní béèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé nínú where are you going in ló ń lọ gan lórí ilẹ̀ kí ni èròǹgbà rẹ kí ni ọjọ́ iwájú rẹ kí ni èrò tó ní nípa ara rẹ. Hmm. tó bá wá dá náà á sọ kókè nígbà tó ti sọ pé this is your goal in life pé ìlépa rẹ lélẹ́yìí kí ló dé tó o fi rò pé mi lo ẹ hmm. fẹ́ hmm. bí ọkùnrin yẹn náà ṣe ní láti béèrè irú ìbéèrè yẹn ní ìdàkejì bá ṣe bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá obìnrin náà ní láti tún wò ó bẹ́ẹ̀ àwọn hmm. méjèèjì náà gbọ́dọ̀ bè lọ́wọ́ ara wọn pé báyìí báyìí ẹlẹ́ẹ̀kẹta ni pé òkè nígbà tó ní o fẹ́ fẹ́ mi nísìn mo ti mọ̀ pé ìlépa rẹ lélẹ́yìí mo ti mọ ìdí tó sọ pé èmi ló fẹ́ fẹ́ nísìn ṣùgbọ́n ipa wo ló fẹ́ kí n kó nínú ibi tó ń lọ nínú ìrìn àjò ayé tó fi jẹ́ pé tó bá di lọ́la àwọn èèyàn sọ pé behind your success èmi ni mo dúró síbẹ̀ hmm. lẹ́yìn ìyẹn táwọn méjèèjì bá wá ṣẹ́tù ìyẹn ìyẹn ni wọ́n ṣe lọ wọ́n láti tẹ̀síwájú nù nǹkan tá à ń pè ní marriage torí pé tóbìnrin tí ò bá ṣiṣẹ́ obìnrin ló láti ṣiṣẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ sà hmm. tóbìnrin yẹ tóbìnrin ò bá ti ṣiṣẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn ní lórí nǹkan mẹ́ta tí sọ yẹn obìnrin yẹn will become the breadwinner of the house nígbà bá yá torí bá wá rí pé nígbà wọn bá fẹ́ra wọn tó ní wà rí pé ọkọ tó ń fẹ́ kò ní ìlépa kankan hmm. ọkùnrin yẹn kàn máa jókòó sílé kò ní ṣe nǹkan kan obìnrin yẹn ní máa struggle bí báwọn ṣe jẹun bí wọ́n ṣe tọ́jú ọmọ so àwọn area yẹn wọ́n gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sá. ọlọ́run gan fún rẹ̀ tó fún ádámù ní ìyàwó rẹ̀ wípé ókè o ẹran ara rẹ̀ rèé o olólùfẹ́ èèyàn bíi tiẹ̀ rèé o síbẹ̀ kó tó di wípé ó yan éfà fún ádámù ó kọ́kọ́ fún ádámù níṣẹ́ wípé máa ro nínú èyí ni kí ẹ̀yin ti máa jẹ sọkùnrin tó bá gbéyàwó gan láì ní ìlépa tí kò níṣẹ́ kan tó ń ṣe gan kò tó láti gbéyàwó. kò dáa kò dáa kò torí pé inú mi dùn nǹkan tí ẹ sọ yẹn sà ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ìka tó wà lọ́wọ́ wa ó ní àlàyé tọ́lọ́run fi ṣe síbẹ̀ hmm. ìka wa kékeré yẹn ni orúkọ wa. orúkọ wa. ayé wa ló tẹ̀lé orúkọ wa ẹni tí orúkọ ẹ bá ti ní wàhálà ayé rẹ̀ ó ní wàhálà sà. Hmm. Hmm. ẹ lọ wo gbogbo àwọn tó lógun láyé. orúkọ wọn ni ó contribute sí ninety nine percent ogun tí ń bẹ náà ayé wọn láìsí orúkọ èèyàn ayé èèyàn ò lè ní ogun orú ogun tẹlómiín bájà láti jọ orúkọ tó ń jẹ ni ẹlẹ́ẹ̀kẹrin ni iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí ó ní iṣẹ́ wa so orúkọ wa ni ayé wa ni iṣẹ́ wa ni ẹlẹ́ẹ̀kẹrin ni ìdílé tá ń sọ̀rọ̀ nípa ẹ̀sà mm-hmm. ọ̀run wa ni àtàǹpàkò yìí. ibi tá a máa sọ̀kalẹ̀ sí. yes ah. ìdí nìyẹn tó fi jẹ́ pé ọkùnrin gbọ́dọ̀ kó o tó sọ fún obìnrin pé wàá fẹ́ o ti gbọ́dọ̀ wò pé o níṣẹ́ lọ́wọ́ o ti gbọ́dọ̀ níbi tó ń lọ o gbọ́dọ̀ mọ ipa tó fẹ́ kí obìnrin yẹn kó kó nínú ibi tó ń lọ láyé hmm. o dẹ̀ gbọ́dọ̀ mọ obìnrin ọkùnrin mi wàsà tó bá lọ ṣe mistake tí o bá lọ fẹ́ full time housewife ayé rẹ̀ ò ní tẹ̀síwájú. Ah, kíyàwó ẹ máa ṣiṣẹ́. des ọkùnrin mi wà bẹ́yẹn hmm. ọkùnrin gbọ́dọ̀ mọ irú èèyàn tó ń jẹ́ ọkùnrin míì dẹ̀ wà ó gbọ́dọ̀ fẹ́ ìyàwó tó ń ṣiṣẹ́. Hmm, láti máa gbé ọwọ́ aró ní ìlú sókè. ọkùnrin míì dẹ̀ wà iṣẹ́ tó ń ṣe yẹn gangan ìyàwó ẹ̀ gbọ́dọ̀ wà nù iṣẹ́ yẹn tí ìyàwó rẹ̀ gangan gan bá sínú iṣẹ́ yẹn iṣẹ́ yẹn ò ní tẹ̀síwájú. báwo la ṣe wá lè mọ gbogbo irú àwọn nǹkan tí ẹ wá ń sọ yìí. ìhun ni mo sọ pé ọkùnrin gbọ́dọ̀ mọ ibi tó ń lọ. Hmm. tọkùnrin ò bá ti mọ ibi tó ń lọ pé iṣẹ́ tí mò ń ṣe fún àpẹẹrẹ ẹ wo iṣẹ́ ìránṣẹ́ mo kàn fẹ́ lo ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sáńpù ìṣà ẹ wo iṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé ti àwọn ìránṣẹ́ ọlọ́run ẹnikẹ́ni tọ́lọ́run bá fún nírú iṣẹ́ ìránṣẹ́ dírámà gẹ́gẹ́ bí mínísítírì tíyàwó rẹ̀ bá sí bẹ̀ ẹ lọ kọ́ lẹ̀ mínísítírì yẹn ò lè sọ̀ksidì láéláé torí ìyàwó ẹ̀ ní mọ̀ dàrú. ẹ lọ wo gbogbo àwọn tó ní dírámà mínísítírì tí mínísítírì wọn sọ̀ksidì tán lórúkọ lẹ́nìí àwọn àtìyàwó wọn náà jọ ń ṣe. ẹ lọ wo dírámà mínísítírì tó collapse ìyàwó rẹ̀ sí mbẹ̀ torí pé ìyàwó rẹ̀ sí mbẹ̀ ní obìnrin tó bá wà nù mínísì yẹn ìyàwó ẹ̀ ní mọ̀ lé wọn. ṣe hmm. yes hmm. Hmm. mo lò yẹn gẹ́gẹ́ bí example ni. example ni ṣùgbọ́n nítorí pé inú irú iṣẹ́ bẹ́ẹ̀. iṣẹ́ ìrànṣẹ́ báyìí wà kí wá sí bó ṣe wà náà àwọn iṣẹ́ ìrànṣẹ́ míì náà nìyẹn ìdí nìyẹn tọkùnrin gbọ́dọ̀ mọ ibi tó ń lọ in life lẹ́yìn yẹn sà. kẹ́ tó sọ yẹn ẹ̀kọ́ mi tún rèé o orúkọ rẹ àkọ́kọ́ iṣẹ́ rẹ ayé rẹ iṣẹ́ rẹ ìdílé rẹ ọ̀run rẹ a ìka wa márààrún ṣe wá rí wípé ibi tá a bá rìn dé la máa mọ̀ mọ́ ọlọ́run sọ wípé ó ní ẹnikẹ́ni tí kò bá pèsè fún àwọn tirẹ̀ pàápàá àwọn ará ilé rẹ̀ ó sẹ́ ìgbàgbọ́ ó burú ju aláìgbàgbọ́ lọ kí ló dé tá a fi ẹni tí kò tọ́jú ìdílé ẹ̀ kí ló dé tí a fi wé kèfèrí kẹ́ ẹ lè mọ bí ìdílé ṣe tó lọ́wọ́ olúwa lẹ́yìn ìgbà tí a bá ti rí i pé ẹni yìí mo fẹ́ràn rẹ̀ mo dẹ̀ nífẹ̀ẹ́ òun ni mo ti fẹ́ fẹ́ òun náà eléyìí tó wá tẹ̀lé náà ni mo fẹ́ sọ ń sẹ́ ni pé ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ gbogbo àwọn mọ̀mọ́ tí wọ́n ń tọ́jú àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe lórí ẹlẹ́ẹ̀kẹta yìí àwọn mọ̀mọ́ àti bàbá náà ń dá sílẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀mọ́ wa wọ́n tẹ́ni àwọn ọmọ wọn obìnrin láti di ìyàwó ẹnikẹ́ni. yes. lọ́nà wo. wọ́n tẹ́ni àwọn ọmọ wọn obìnrin láti di mọ̀mọ́ ni not to be anybody's wife but to be a mother. Hmm. ẹ rí i pé táwọn ọmọdé yẹn àwọn ọmọ wọn obìnrin tí wọ́n bá tètè mọ́kọ wálé jojúmọ́ la màmá yẹn ó máa pariwo wo Rachel ọmọ kejì ló ti bí yìí wo Sarah oyún kejì ló wà náà yẹn ìgbà wo ló fẹ́ kí n gbé ọmọ ọmọ tiẹ̀ náà jó hmm. so <laughs> mọ̀mọ́ yẹn ti gbin mentality kan sínú ọmọ rẹ̀ obìnrin pé ọmọ ló ń wá káàkiri kì í sọkọ ọkùnrin tó wá lòun fẹ́ fẹ́ yẹn ó fẹ́ fẹ́ ọkùnrin yẹn kì í ṣe láti di ìyàwó rẹ̀ ṣùgbọ́n láti di ìyá ọmọ láti di hmm. bàbá ọmọ tó wọn bí tí màmá òun ó wàá ṣe ìtọ́jú hmm. ẹ wàá rí i pé ọkùnrin òun náà mọ̀ a ti wá gbé ìyàwó yẹn wọlé tán àwọn ọmọ ọ̀gá obìnrin tó ń bímọ fún mi kì í ṣe hmm. ìyàwó mi náà hmm. obìnrin yóò hùwà bí ìyàwó ó kàn ń hùwà bí ẹni tó bímọ fún mi nínú ọ̀rọ̀ ìyàwó yẹn sí ọkọ rẹ̀ a tún mọ̀ sọ fún ẹ torí ọmọ tí mo ṣe ń jìyà lé rẹ̀ lè kéṣe torí tiẹ̀. Hmm. ìyẹn túmọ̀ sí wípé tá a bá wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé òwe orí ọgbọ̀n ó lé kan ó ní ẹgbọ́ kágbọ́ ọ̀rọ̀ ọgbọ́n tí ọba Nemueni èyí tí ìyá rẹ̀ èyí kò sọ pé tí ìyá rẹ̀ tó sọ fún yẹn túmọ̀ sí pé àwọn ìyá gangan fúnra wọn náà wọ́n ní ipa láti jẹ́ kí ìgbéyàwó kó dúró. bẹ́ẹ̀ni tá a bá wò ó oh. dáadáa torí ohun tá à ń kú ò sà òun náà ni kí ló ń ṣe okùnfà. ìtúká ìgbéyàwó nígbàgbọ́ so olúkúlùkù ìyá ìyàwó ó ní tiẹ̀ sà bàbá ìyàwó ó ní tiẹ̀ bàbá ọkọ ó ní tiẹ̀ then bàbá ìyá ìyàwó títí títí tí ẹ rí i pé nínú ohun tó ń fa okùnfà ìdílé títúká olúkúlùkù èèyàn ló ní ipa tó ń kó nínú ẹ̀ mo kàn kọ́kọ́ ń sọ ti mọ̀mọ́ ìyàwó ni hmm. ẹ rí i wípé lónìí sà ninety percent àwọn obìnrin tẹ́ ń wò nílé ọkọ àwọn ọmọ tí wọ́n ń bí fún ọkùnrin yẹn nìkan làwọn mọ̀mọ́ yẹn àwọn àwọn obìnrin yẹn láìkì wọn láìkì ọkọ wọn. ẹ̀yin ẹ lọ sí iléeṣẹ́ iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ àdáni ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wà mẹ́kọ̀ọ́ òkè ẹ jọ gbogbo àwọn mọ̀mọ́ mọ̀ tó wà ń bíbá ìtàn jẹ́ ìyàwó àwọn ọkùnrin ta ni next of kin wọn ẹ jọ. àwọn ọmọ ni. àwọn ọmọ ni. <laughs> Hmm. ọ̀pọ̀lọpọ̀ gba ọkùnrin dẹ̀ mọ́ mọ̀. Hmm. pé obìnrin tí mo fẹ́ sílé tó lóun jẹ́ egungun hami àtẹnára mi ó kàn bímọ fún mi ni kò èmi kọ èmi kọ́ lọ́kọ ẹ̀ tó bá pé èmi sọ fún wọn níbi iṣẹ́ rẹ pé èmi ni mo mo kángun sóhun. Hmm. and eh, bí etí ò bá dẹ̀ gbọ́yìn kì inú kì í bàjẹ́ torí ìgbà míì bẹ a máa ń purọ́ mọ́ oṣó rárá ẹ̀sà àwọn nǹkan tó ń fa ìdílé tó tó bó ṣe rí ó torí ọkùnrin ọ̀nà tó fi lè bọ́ ọkùnrin nínú jẹ́ ni pé kó sọ fún ọkọ rẹ pé káníkì ṣe torí àwọn ọmọ ìtí mo ṣe ń jìyà lọ́dọ̀ rẹ ta ló fẹ́ dúró tì ọ́ láti jọ yẹn sà mọ̀ yẹn á má kìyàwó yẹn. Hmm, torí ti mọ̀ pé àwọn ọmọ ẹ̀ gangan ni nífẹ̀ ẹ̀ wà lọ. nífẹ̀ rẹ̀ wà hmm. láti ọjọ́ yẹn lọ that ọkùnrin yẹn will love his wife but kò ní like ìyàwó yẹn mọ́ á bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ìyàwó yẹn tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kò ní fẹ́ràn rẹ̀ mọ́. Hmm. ètò yín ètò wa ògo ìgbàlà ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹni kejì àpòstù orí tẹlifíṣàn Orísun àwọn bàbá wa sì wà nínú ilé tajọ mama ta ti yan nàrán ta dẹjọ mama fi ẹnu ẹ̀ kò díẹ̀díẹ̀ lórí ohun tó máa ń ṣe okùnfà ìtúkà ìgbéyàwó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti jọ yànnàná tàti jọ sọ nípa ẹ̀rí ṣùgbọ́n kò sí àfọ̀mọ́ tó tó torí ẹ̀ ni mo ṣe gbé àwọn bàbá wa wá dáàdì ẹ kú ìkàlẹ̀ sà ẹ yẹn o bí ẹ ṣe fẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ di ara wípé yóò sì máa máa bá àwọn ènìyàn gbé so nítorí pé ẹnikẹ́ni tó bá lè kó ahọ́n rẹ̀ ní ìjánu òun gangan ní bíbélì sọ pé òun ni ẹni pípé ibẹ̀ yẹn la bá ọ̀rọ̀ yẹn dé. so ètò téèyàn bá ti téèyàn bá ti wá lè kíyèsí ibẹ̀ yẹn hmm. ohun tó wá kù náà ni wípé kéèyàn gbàdúrà lórí àkọ́bí ogun mo sì gbàdúrà fún ìwọ tó ń wò mí nísinsìnyí pé lórúkọ Jésù Kristi àti ìwọ àti àkọ́bí ogun kí ìpínyà kó dé bá yín lónìí. àmì Jésù. àwọn ìyàwó o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara rẹ lábẹ́ àkọ́bí ogun pé màmá mi gangan gan ní àkókò tí mo tèmi ń plan fún wedding yìí bó ni màmá mi wà ṣé màmá mi sì wà lọ́dọ̀ bàbá mi ṣá. Hmm. tó bá ti rí i pé màmá rẹ náà ò sí lọ́dọ̀ bàbá rẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà lórí àkọ́bí ogun lẹ ń gbìyànjú láti ṣàlàyé yẹn torí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀mídọ́ tí mo jókòó mo fẹ́ kẹ́ ṣàlàyé àkọ́bí. tẹ̀rẹ̀sì gbàdúrà lórí àkọ́bí ogun torí pé ìwọ gan tó ń lọ sílé ọkọ mọ̀mọ́ rẹ gan ò sí lọ́dọ̀ bàbá rẹ mọ̀mọ́ tó bí mọ̀mọ́ rẹ gan kì í ṣe lé bàbá bàbá rẹ ló kú sí. Hmm. owó ọkùnrin tó ń lọ sínú ìdílé ó gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara rẹ pé lábẹ́ àkọ́bí ogun ìyàwó mélòó ni bàbá mi ní. Hmm bàbá bàbá mi ìyàwó mélòó ló ní tó o bá ti kíyèsí bẹ̀ yẹn ó tètè bẹ̀rẹ̀ sí gbàdúrà torí pé tó o bá gbàdúrà yẹn ìwọ gan fẹ́ méjì àkọ́bí ogun a fẹ́ dúró nídúró pé ẹnìkan ti lé foundation ogun yẹn sílẹ̀ kólúkúlùkù máa mọ́lé Abraham Sarah ò tètè bímọ ogun yẹn kọjá sórí Isaac Rebecca náà ò tètè bímọ ogun yẹn kọjá sórí Rachel òun náà tètè bímọ ìyàwó Jacob hmm. àkọ́bí ogun ó burú débi pé kò ń fẹ́ dúró hmm. ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó máa ń fẹ́ ìdílé aláyọ̀ tí ò bá fẹ́ kí ìdílé yẹn kó túká ní nǹkan téèyàn ò mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀sà ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń da ìdílé rú ọkọ àtìyàwó ò mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ hmm. wọ́n kàn sáré wípé kí ló ń ṣẹlẹ̀ tẹ́ bá pè wọ́n jókòó pé ẹ̀ sìsà kí ló ń ṣẹlẹ̀ bọ̀dá ẹ̀ wà á rí pé wọ́n wá máa ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀ àwọn gan ò ní lè mọ nǹkan tó ṣẹlẹ̀ torí náà gbogbo ọkọ àti ìyàwó tó wà ní courtship lónìí àbí àwa tí a ti ní ìdílé tí ó tiẹ̀ ń dàrú ẹ padà lọ sórí àkọ́bí ogun hmm. mo tún sọ lẹ́ẹ̀kan sí ìwọ tó ń wò mí tí o àkọ́bí ogun ò jẹ́ kó o enjoy ìdílé rẹ lónìí kí ìpínyà kó dé ẹ wo tó bá yẹ pé ẹ̀yin ní orí ọ̀fẹ́ láti ní àwọn ìbéèrè kan tàbí méjì tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ dẹ̀ tún lè bá dádì náà sọ̀rọ̀ lórí Instagram àti Facebook náà dádì ẹ sọ bọ́n ṣe lè rí yín lórí àwọn yẹn kí wọ́n fi ìbéèrè yín ránṣẹ́ kẹ́ wá dá wọn lóhùn lórí ètò ẹ kàn dá wọn lóhùn ní ṣókí ńbẹ̀ pé tẹ bá débi ẹ yànnà náà ẹ dáadáa. ẹ fóònù bàbá náà ni màá Eh, ah, ẹ fún wọn kẹ wá fún wọn ní social media. òun náà ni mo eh, ayọ̀ jésù kò ṣe mọ́ nínú ti social media. ẹ wo ẹ jẹ́ kí a máa fi eléyìí ṣe lọ lórí ètò tòní a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé tí ẹ farabalẹ̀ bá wa wo ètò ti tòní a tún pàdé ní wákàtí kan náà ní irú ọjọ́ yìí ní àsìkò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára olódùmarè Ṣògorẹ́níkejì lórúkọ tèmi o Abíọ́nà Ọlọ́runṣògo lórí Facebook Ṣògorẹ́níkejì lórí gbogbo social media tó kù pátápátá tó bá yẹ pé ẹ̀yin jẹ́ ìránṣẹ́ ọlọ́run eléyìí tí ẹ̀yin náà fẹ́ darapọ̀ pẹ̀lú wa lórí ètò yìí ẹ pè sórí nọ́mbà tí mo ti fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn zero seven zero three nine eight triple four eight one tẹ́ bá sì ní àwọn ìpolówó ọjà mìíràn ẹ pè mí bákan náà tí tó fi máa dìgbà míì táwọn máa fi re àti àánú táwọn máa fi pàdé ilé òní ilé yín o ìdílé yín ò ní túká jésù olúwa wa àmín ó dàbọ̀.